lọ́jọ́ kẹta oṣù kẹta ọdún twenty seventeen gan ìrìn àjò ń bẹ̀rẹ̀ o ìyẹn lọ́jọ́ tí wọ́n mú gbajúmọ̀ promota àwọn olórin àti iṣẹ́ sinimá Alhaji Karim Ṣeun ẹni tí àwọn èèyàn tó mọ̀ sí Ṣeun Ẹgbẹ̀gbẹ́ níbẹ̀ náà ni ìrìn àjò sí ọgbà ẹ̀wọ̀n ti bẹ̀rẹ̀ tí ọkùnrin ọmọ jáyáyé tó gbajúmọ̀ dáadáa bíi ìṣáná ẹlẹ́ka sì lo ọdún márùn-ún ó lé dáadáa lọ́gbà ẹ̀wọ̀n báwo gan ni ọkùnrin igba ojúmọ̀ èṣì di èrò ẹ̀wọ̀n àwọn haúsá tí wọ́n ń ṣe owó dọ́là ni wọ́n ló fẹ́ gbà wọn o lẹ́yìn tó ti purọ́ fún wọn pé dókítà alábẹ́ni òun ṣe ní general hospital tó wà ní gbàgádà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣáájú àsìkò òun náà ni wọ́n ti kọ́kọ́ mú ní ìkẹjà níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan pé ó jí fóònù kan tí wọ́n pe orúkọ ẹ̀ ní iphone ọjọ́ mẹ́fà náà ló kù kó yọjú sí ilé ẹjọ́ tí wọ́n ti ń bá a fa ìyẹn lọ́wọ́ ìyẹn níwájú onídàájọ́ aj àtúnwá ní ìkẹjà lẹ́kọ̀ọ́ tí ọ̀rọ̀ dọ́là náà tún wọ̀ ni ó bá di wùyí lọ́gbà ẹ̀wọ̀n níbi tí ìrìn àjò ọkùnrin òṣèré tíátà tó tún máa ń ṣe onígbọ̀wọ́ àwọn olórin ti bẹ̀rẹ̀ nìyẹn o bẹ́ẹ̀ ló lo ọdún márùn dáadáa kí wọ́n tó yanjú ọ̀rọ̀ ẹ̀ pátápátá ṣá o nínú ìdùnnú lẹ́yìn àwọn èèyàn ọkùnrin yìí wà báyìí bí Aláké ṣe tú u sílẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí tí wọ́n ní kó máa lọ sílé o bó jẹ́ pé lọ́jọ́ yẹn náà ni adájọ́ Olúrẹ̀mí Ògúntóyìnbó tún là á ní ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára ilé-ẹjọ́ gíga tó wà nílùú ìkẹjà lẹ́kọ̀ọ́ ni wọ́n ti dá ẹjọ́ ọ̀hún lẹ́yìn tí ọkùnrin ọmọ jaijaye ti lo oṣù mẹ́tàdínlọ́gọ́ta lọ́gbà ẹ̀wọ̀n láti ọdún 2017 tí wọ́n ti fi sí àkóló wọn ohun tí alájọ́ sọ ni pé ọkùnrin òṣèré tíátà yìí ti lù tayọ ẹ̀wọ̀n ọdún méje tí òun fún lọ́gbà ẹ̀wọ̀n níbi tó ti retí ìdájọ́ fún ìdí èyí kó máa lọ sílé o ó ti lo èyí tí ó ṣe láhàámọ́ yẹn náà ti dúró fún ẹ̀wọ̀n ọdún gbọọrọ tí òun ní kí ó lọ ṣe bí ṣe wọn ẹgbẹ́ ṣe bọ́ lọ́wọ́ àjàgà hámọ́ nìyẹn o bẹ́ẹ̀ làwọn èèyàn ẹ̀ ń jò tí wọ́n ń yọ̀ tí wọ́n bá dúpẹ́ lọ́wọ́ ọba aláwòrábí tí kò jẹ́ kí ó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún rìn tó tún fún ní àǹfààní òmìnira lẹ́ẹ̀kan sí i. tẹ́ ò bá gbàgbé nínú oṣù karùn-ún lọ́jọ́ kẹwàá gan ni ètò ìgbẹ́jọ́ yìí ti bẹ̀rẹ̀ lọ́dún 2017 nígbà tó sì di ọjọ́ kọkànlá oṣù kẹwàá ìyẹn Tuesday tó kọjá ni adájọ́ Ògúntóyìnbó sọ pé ìgbẹ̀gbẹ́ jẹ̀bi kókó ẹ̀sùn mọ́kàndínlógún tí wọ́n kà sí lẹ́sẹ̀ nínú kókó ẹ̀sùn mẹ́rìnlélógójì tí wọ́n torí ẹ̀wọ̀ wá sí ilé ẹjọ́ ń ló bá ní kó máa lọ sílé o bẹ́ẹ̀ lòun fún àwọn mẹ́rin tí wọ́n jọ jẹ́jọ́ ọ̀hún ní òmìnira pẹ̀lú nínú ìdájọ́ alájọ́ náà ló ti kúrò ojú sí bí àwọn ọlọ́pàá ṣe tọwọ́ bọ owó tí wọ́n láwọn bá lọ́wọ́ Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀rí máa jẹ́mi nìṣó bẹ́ẹ̀ ló pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ dá gbogbo owó ọ̀hún padà fún un adájọ́ sọ pé èyí ni ìdájọ́ mi ẹ̀wọ̀n ọdún méje ni mo sọ arákùnrin Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ sí o òun kẹ́sì gbọ́dọ̀ bẹ̀ẹ́ láti ìjọ tí àwọn ọlọ́pàá ti mú sí àhámọ́ pẹ̀lú ìgbà tí wọ́n tì í mọ́ ọgbà ẹ̀wọ̀n níbi tí ó ti ń wáyé lọ ní kóòtù bẹ́ẹ̀ ló kìlọ̀ fónílé tó ní kí àwọn tó bá gbóyè sọ fún àwọn àlejò wípé kò sí bí ìwà ọ̀daràn ṣe lè pẹ́ tó kò sígbà tí ọwọ́ òfin kò ní mú irúfẹ́ ẹni tó bá ń ṣe bákan náà ló bu ẹnu àtẹ́lu ipa tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ìyẹn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní pàǹtí yàbá kó lórí bí wọn kò ṣe rí ẹ̀rí tí wọ́n láwọn fẹ́ lò wá sílé ẹjọ́ pàápàá yìí ti ṣe ojúlówó ohun tí wọ́n gbà lọ́wọ́ ọkùnrin òṣèré tíátà yìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló kì í iléeṣẹ́ ọlọ́pàá nílò kí wọ́n ṣe bayobayo tàbí màkàrúrù pẹ̀lú ẹ̀rí tí ó bá yẹ nílé ẹjọ́ o bákan náà ló pàṣẹ kí wọ́n dá owó tó dúró bí ẹ̀rí tí wọ́n fẹ́ fi bá ṣeun ẹ̀gbẹ́ náà tán bí owó padà fún ọkùnrin onítíátà yìí lára àwọn tí wọ́n torí ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ lọ sílé ẹjọ́ ni ẹ̀sùn jìbìtì owó bíi mílíọ̀nù mọ́kàndínlógójì náírà àti dọ́là ẹgbẹ̀rún lọ́nà àádọ́rùn-ún mílíọ̀nù àti owó euro tó jẹ́ ẹgbẹ̀rún méjìlá ààbọ̀ ohun tí àwọn ọlọ́pàá sọ ni pé láàrin ọdún 2015 sí 2017 àwọn haúsá tí wọ́n ń ṣẹ́wó tí wọ́n lé ní ogójì ní Ṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ ti fi ọgbọ́n fi ọgbọ́n lù ní jìbìtì káàkiri ìpínlẹ̀ Èkó gbajúgbajà ni ọkùnrin òṣèré tíátà yìí tá a bá ń sọ nípa ẹni tí ó ń ṣe pòròmọ́tà fún àwọn olórin àwọn olórin bíi Wàsíù Àlàbí Pasuma Wálé Àyìndé Tẹ̀kọ́mà Súlẹ̀ Àlàó Màláìkà àti àwọn olórin mùsùlùmí pàápàá lásìkò tí ìgbẹ́jọ́ ọ̀hún lọ lọ́wọ́ ni Ṣeun Ẹ̀gbẹ́gbẹ́ ti sọ nílé ẹjọ́ pé òun kò jẹ̀bi o ṣùgbọ́n tí ọkùnrin ọmọ jayéjayé kò rí ẹni ṣe onídùúró fún láti gba béèlì ẹ̀ wálé èyí kò ṣàì ṣokùnfà ohun tó mú lóṣù mẹ́tàdínlọ́gọ́ta lọ́gbà ẹ̀wọ̀n níbi tí ó ti ń retí ìdájọ́ tó padà wàá gbà lọ́jọ́ túsìdẹ̀ẹ́ tó kọjá yìí Lawal Karim Ọlálékan Yusuf àti Muyideen Sóyọ́ǹbọ̀ ni wọ́n jọ fojú winá wàhálà yìí kí wọ́n tó gba òmìnira. lára àwọn òṣèré tí àwọn èèyàn mọ̀mọ́ ṣe ẹ̀wẹ́ dáadáa pàápàá àwọn obìnrin ni olóògbé Mojí Ọláìyá Bísọ́lá aláàánú yẹn lọ́lá Margaret Tóyìn Àyèmàkù ẹni tí àwọn èèyàn túmọ̀ sí Tóyìn Abraham báyìí bẹ́ẹ̀ ni àwọn olórin lọ́lọ́kan òjọ̀kan bíi Wàsíù Alábí Pasuma Wálé Tẹ̀kọ́mà Súlẹ̀ Àlàó Màláìkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkùnrin pòròmọ́tà yìí ti gbé lárugẹ dáadáa. wàá rí kan tó bá fi sára lọ́nà pẹ́ lórí ẹ̀ ogun ọlọ́mọkùnrin tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ àkọ́bí tàṣí náà ló pẹ́ lórí ẹ̀ ìrònú ọ̀kàjọ ọ̀nà àbáyọ tó dára jù ní ká máa wá. gbogbo obìnrin ló ti sá tán àfi bí àfi ṣe. jẹ́ ń sin gbẹ́rẹ́. wa wà lágége pen cinema number five balogun road lẹ́gbẹ̀ẹ́ zenith bank ó ní nafdac number lára ẹ pè wá sórí aago fún ẹ̀yin tí ẹ fẹ́ ṣe alágbàtà zero eight zero nine one zero five thousand one zero eight zero nine one zero five thousand one zero eight zero nine one zero five thousand one. lọ́wọ́ kan náà máa gbé.